ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀mọ́ ọba tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fánbí sallallahu alaihi wasallam ẹn tọrọ bá ti bà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí á nàbí o bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn alé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ yàrá náà wà nù ẹ̀ńtọ́ kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi bákan náà wọ́n rájà kò wọ́sọ rẹ̀ má jẹ́ àtẹ́sórí ìbínú rẹ̀ o jẹ́ àtọ́sórí ìyọ̀nú rẹ̀ dákun fọ̀wà mọ́ ní kọ̀rọ̀ fọ̀wà mọ́ ní gbangba mọ́jẹ́ àjẹ́mọ̀nà fìkì àdánwò tí ọba tó fi jẹ́ pé nta máa sọ yọ̀rọ̀ sí nǹkan tá a máa sí mọ́sà sọ wá ń bẹ̀ àdánwò tí ọba tó fi jẹ́ pé nǹkan tá a máa sí náà yọ̀rọ̀ sí nǹkan tá a máa sọ mọ́sà sọ wá ń bẹ̀ nínú ẹni tí ó máa dá wàhálà alẹ́ fún umma yìí mi àtẹ̀yìn mọ́jẹ́ àjọ wà ń bẹ̀ o wàá jẹ́ àwọn àánú ẹni tẹ́ pé tó bá gbọ́rọ̀ tán kò ní jẹ́rìí lé lórí ọ́ jẹ́rìí fún ni wọ́n láàjọ kò sọ̀rẹ́ á jẹ́ àmú mọ́jẹ́ agbábẹ̀dọ̀ táwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ìjẹ́nu kan wá fílẹ̀ tàfi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sàbà ní gbẹ́jọ́ à ń bọ́rọ̀ bọ́ ń pa wákùtù dhuhr ajé mọ̀ wípé èèyàn gbọ́dọ̀ kí dhuhr ṣáájú kóòrùn ò tó yẹ àtàrí kí là ń pè ní kí òrùn ò tó yẹ àtàrí gbogbo gbà kí ìgbà tí òrùn bá ti yọ láti àárọ̀ òjì yọ padà wà ní ibi tí òrùn ti máa ń wọ̀ ibẹ̀ ni òjì apá ibi tí òjì ọ wà nìyẹn táìmù tí òjì ìbá wa dé yọ máa kéré sí i bóòrùn bá ṣe ń gòkè sí lòjí ọmọ kéré sí bóòrùn bá ṣe ń gòkè sí lòjí ọmọ kéré sí táìmù tí ò jí ọba wá kéré mọ́ tó dúó sí ìgbà yẹn là ń pè ní kọ́ imú zọ̀hírọ̀ oòrùn dé àárín sánmà nìyẹn nílùú tìbí tó ti rí báwọn oòrùn dé àárín sánmà náà a gbọ́dọ̀ yẹn lásìkò yìí a gbọ́dọ̀ kí àìlà lásìkò yìí Time tó bá di wípé òjì wá padà kúrò ní ibi tóòrùn ti máa wọ̀ tóòrùn padà sí ọ̀nà ibi tí ó ti wọ̀ òjì ó padà sí ọ̀nà ibi tí òòrùn ti ṣe kíni o títí ń yọ ògì ó máa gùn sí yó máa padà gùn sí lẹ́yìn ìgbà títí ń dínkù ó là ń pè ní fẹ́ìhù idha raja'at shams ila al-ghurub tó bá ti di pé òòrùn padà kúrò níbi títí ń yọ lọ síbi tó ti fẹ́ máa wọ̀ òjì rẹ̀ náà padà síbi títí ń yọ yó máa wá gùn sí yó máa gùn sí tá a bá ti rí òjì tó bá ti gùn bí 3 cm zúrù ti tó kí ó ṣe kíní ó ti tó kí àsìkò yóò máa wá lọ yóò máa lọ tí ó fi wá di wípé òjì nǹkan tá a bá fi lélẹ̀ lẹ́yìn 3 cm àkọ́kọ́ yẹn a rí déédéé nǹkan yìí àti onífẹ́ìhù azawal tá a bá ti fi fẹ́ìhù zawal kún pẹ̀lú nǹkan tá a fi lẹ̀ a jẹ́ pé àsìkò zúrù ó ti kásẹ̀ ńlẹ̀ nìyẹn abẹ̀rẹ̀ àsìkò asiri wàdàlílù aláàdáríkà hadith ibn abbas radiyallahu ta'ala anuhuma wa ardahuma fi imamati jibril rasulillahi sallallahu alaihi wasallam alladhi akhrajahu tirmidhi bi isnad hasan hadith tí imam tirmidhi gbà wà nínú hadith ibn abbas òun ló jẹ́ àmà ìyẹn mas'ala tí àwa kó sílẹ̀ ni táìmù wo ni zuru bẹ̀rẹ̀ àti mà táìmù wo ló parí àti mà ṣùgbọ́n istahathana shari salawatullahi wa salamu alayhi alalmubadaro walibtikar والتبكر والتبكير fi àdá ìsọ̀làwà fi awwal waqtiha amsamba ni sọ̀rọ̀ ọ̀pọ̀ pé ká máa kírun nígbàtí ọba ti ń wọlé gbram ká má máa fàgùn ìdán àwọn nǹkan kọ̀ọ̀kan wá sákọ̀rọ̀ mbẹ́un tó yẹ ká gbọ́yé jẹ́ àfi sahihayn min hadith ibn mas'ud radiyallahu ta'ala anhu warda tó bí arsasa nílẹ̀ pé iṣẹ́ wo gan la lọ́sọ̀tara láìkì jù ànàbí ni kéèyàn máa kírun fi waqtiha lásìkò rẹ̀ fi awwal waqtiha ní ìgbà tí ìrun bá ti ń wọlé kéèyàn máa kí níbẹ̀rẹ̀ ìgbà tí bá ti ń wọlé nígbà tá a mọ̀ wípé táìmù tí òòrùn bá ti yí àtàrí tó ti yí àtàrí zúrù ti wọlé wọ́n wá pe zúrù ń táìmù yẹn nígbà bẹ̀ máa rí bíi ten minutes fifteen minutes sẹ́yìn gbà tá a pè fẹ́ǹtì ń bọ̀ láti ilé rẹ̀ fẹ́ǹtì ń sálùwàlà fẹ́ni tó ní jẹ́nẹ́bàlá fẹ́ni tó sùn lọ tẹ́lẹ̀ fẹ́ni tí ń jẹun lọ ó ń kálukú wá ti pé sí in tó lè lékún táìmù tí ìrún wọlé yìí kò tí wọ́n bá ní kíni òmú akí gbàm tó wọlé o yóò jẹ́ ọ̀jẹ́ wípé òun náà là múra fún tá a bá wá wo ìgbà tóòrùn ti yàtàrí ká pè ní bóyá bíi kọ́tà tó wà nísìn lápẹẹrẹ òjì ń tá fi lélẹ̀ mọ́ òjì tí òòrùn fi yẹ àtàrí tó fi yẹ díẹ̀ ṣé ẹ mọ̀ pé ńgbà tóòrùn wà ní déédéé sánmà tí yóò so jẹ̀kẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bíi lẹ́gbẹ̀ẹ́ lọ́mọ ma anáma kírun ra yẹ̀ díẹ̀ tá a wá wo yíyẹ̀ díẹ̀ rẹ̀ ń tó ṣe déédéé bíi gìgísẹ́ èèyàn níbi bàtà tó bá jí aláwọ̀ sí kí lórúkọ rẹ̀ eyín tó lé ń bẹ̀ ó ní tá a fi mọ̀ wípé táìmù tí ń bẹ ní kábíyèsí sàmà àgbọ̀dọ̀ kírun táìmù ìtura lé ń bẹ̀ yìí táìmù tá a bá fẹ́ kọ́ dàrọ́ ìgbà tó òjì ń tá fi lélẹ̀ àtàrí kò clear bàbá kò tí clear kò clear bàbá ọ̀wà ń jẹjọ ẹ́ ẹ́ nùhìt amúwá àwọn àfáà ṣe ìgbìyànjú pọ̀ kí a sọ̀rọ̀ kọrùn kọ́ bá ní sanwọ́lẹ̀sàn olóri ọlọ́njọ́ jáde jáwa náà dáàfá o jẹ́ tán sórí ìyọnú rẹ o wọ́lájẹ́kún sórí jẹ́ dáàfá o jẹ́ tán sórí ìyọnú rẹ o

anabi sallallahu alayhi wa sallam kana yusalli dhuhur idha dahadati shams a ní tí oòrùn bá ti yọ láàárọ̀ níbo ni ó ti yọ mashrik ibùyọ oòrùn òjì tí ó bá wà láti àárọ̀ dìgbà tó oòrùn ọkàtàrí ibi òòrùn ti wọ̀ òun lòjì wọn wà apàbẹ̀ ni ó wà bóòrùn bá ṣe ń gòkè sí lòjì wọn máa kúrú sí yóò máa rá yóò kọ́pọ̀ túlútúlú lọ́wọ́ bẹ̀rẹ̀ tóòrùn bá ṣe ń yọ bóòrùn bá ṣe ń gòkè sí òjì wọn máa rá yóò kúrú fi naqs hada dhil wọn máa rá yóò máa rá títí rírá ti ń ráun torí pé òòrùn kódà kò jẹ́ a second sí báyìí kèédúó ńlọni ńlọni tẹ́jìrì lè mustaqarri laha títítítítí tí ó fi lọ rèé wọ̀ lẹ́yìn tí ó lọ rèé forí ba sábẹ́ àríṣù ọlọ́run ọba subhanahu wa ta'ala jama'a nǹkankan bẹ̀ táwà fẹ́ mú lọ́wọ́ in táà fi ní kàwé sórí ibú o ní gbogbo research tẹ́nìkan bá lè lórí ọ̀rọ̀ ilé ayé yìí yóò mọ tọ́ntọ́lọ ń wí tó ní kánà bí ọ̀sọ fún alẹ́yìn mi tí èyàn ọ̀bà wá mọ̀débẹ̀ ní èmọ̀débẹ̀ gbogbo ẹni ọ kàwé tí ọmọ ń pọlọ́n bàrán bí wí olójú kan ni ìlọ́fà tó fi jẹ́ wípé mistake wọn máa pọ̀ nǹkan kékeré báyìí ni ó gbìyànṣubú nítorí pé ẹni tó dáyé tó mọ ń tó dáábẹ̀ ńlọ́rán ànàbì tí ń sọ pé bí mo ṣe dá ìmọ̀ bá ń sọ fún wa ìgbìyànjú tẹ́nu mi ọ̀bà yà sí lẹ́yìn ìgbà náà ojú méjì ni ọ wà ìyí máa kọ́ lọ ṣe déédéé ntánàbí wíhùn tí ọ̀bà mọ́ ntánàbí sọ tẹ́lẹ̀ tàbí kó sì má ṣe déédéé rẹ̀ kọ́ máa wá gbé káàkiri pẹ̀lú kóòtù rọ́ tí ń dí ọrùn ń pè prófẹ́sọ́ nítorí pósì rìsẹ́ẹ̀chì lórí kíni o lórí ojú ọ̀tún èsìn tí wọ́n tún bí ń pa tòsí rẹ̀ kọ̀ mọ́gan wọ́n tún wá ní èsì kan tó ń bẹ o inú gbólóhùn tí máa rìn kọ́dà ìkan tó ń bẹ o tí máa bá wọn màálù rìn bọ́ bá jẹ́ èèyàn òórùn dénú anúnàdànà ah, ní ìyẹn èsì fìdí wa ti lé yẹn black yẹn ni ó ní ó ní ó là wá lọ fún gbogbo òórùn èsì kò tún máa tán ẹ wògbà tí sọ ìbùnú bú wà tó ti sọ wípé bí èsì bá tẹnubó ń nìkọ̀ọ̀kan yín ẹmú ń jẹun ẹmú esin ẹ̀rì bọ̀bẹ̀ ẹwà sọ́ọ́nù wọn ò ní àfún mú o wọn ò ní àfún mú o ẹ̀rì bọ̀bẹ̀ ẹ̀sọ́ọ́nù torí apá kan yẹ rẹ̀ dáún àrùn ni apá kejì ìwòsàn salawatullahi wa salamu alayhi ẹwà ti gbà salawatullahi wa salamu alayhi ṣùgbọ́n gbogbo ìgbàtánà bí n sọ̀rọ̀ yìí àwọn tí ń bá ń sọ ńjọ́ náà tó bá jẹ́ pọ́ fẹ́ sọ jù bá ń lọ fún ẹ in tí ń fi lè mọ̀ sí ń gbà náà ànábì wa ń gbé wá lódìdí lódìdí odidi tí wọ́n ń gbé wá ńjọ́ náà ó ní fọ̀síwẹ́wẹ́ ń tà lẹ́nì abí odidi láti ti máa rìn abí odidi láti máa ṣe láti máa rìn láti máa rìn láti máa rìn salawatullahi wa salamu alayhi àwọn àfáà wa jẹ́ àmọ́ wípé téèyàn bá lè sọ́ọ̀rùn nígbà tó yọ téèyàn fi mọ̀ pé táìmù tó rùn yọ rè téèyàn sì sọ nígbà tó wọ̀ táìmù tó wọ̀ rè tẹ́ ẹ bá ti mú táìmù tẹ́ ẹ bá ti pín méjì ìlàjì rẹ̀ náà nígbà tí òòrùn dé àárín sánmà nílùú tẹ́ tí wọ́n tẹ́ wọn bí ń fa góòmà ọbọ̀sí àbí ọbọ̀sí ìdán kápẹ́ òòrùn bá ń yọ nílùú kan ní ìsìn láago mẹ́fà ní Saudiya òòrùn a máa yọ láago márùn-ún gbá mi ṣáájú gbàngàn bẹ́ẹ̀ ń gbà mí ìlú tíá torí pàwọn kankan bẹ tí ó jáde nù muhadọ́rọ̀ yìí tó yẹ pé a ma ìmàlọ́sùn pàmọ́ta lórílẹ̀ tí oòrùn bá ń yọ ń lù kan láago mẹ́fà táìmù tó bá yọ láago mẹ́fà yẹn tó bá ń wọ̀ láago mẹ́fà náà padà dọ̀dọ̀ wọn táìmù wo ni oòrùn ọkàn tàrí ẹgbọ́n tí àwọn náà máa ń sọ ń jọun tó mi pé téèyàn bá dúró mẹ́ báyìí oòrùn ọwà bọ́ sí àwùjẹ èèyàn kò ní yọ ọ́ bì torí pé tó bá ti yẹ̀ díẹ̀ bí òjì ọwà bí bọ́ bá sì yẹ̀ díẹ̀ bí òjì ọwà bí èntà ló ti yọ láàárọ̀ tí ń kúrú sí un nígbà tí ìkúrú tí ò lékún tí ò dínkù mà òun náà ló dékè ní o gọ́ngọ́ ìgbà tí wọ́n ń yẹ̀ díẹ̀ díẹ̀ mbẹ́ tẹ́ ẹ fi wá rí òjì padà òjì tẹ́ ẹ rí padà bó ṣe kéré hun kèé ṣe wípé ní déédé òṣùwọ̀n gẹ́gbẹ́ sí pé gìgìsẹ́ wa náà ní déédé bílù tún ṣe rí tún yàtọ̀ síra wọn tó bá ra yẹ̀ díẹ̀ nú mi kọ́dà ó lè gùn tó báyìí ní yíyẹ̀ díẹ̀ rẹ̀ nítorí pé kíni torí wípé oòrùn súnmọ́ ilẹ̀ ń bẹ dáadáa tàbí wọ́n jìnnà sí alhọ́tù alistiwaayi kí lẹ́ ń pèlè èbò ẹ́ na ọ̀dà meridian alhotu ẹ̀yìn ẹ̀sọ́ bẹ́ alisti wáyé ẹgbẹ́ òsì àtọ̀ mẹ́ jẹmáà awátá jẹ́ mùsùlùmí ìjọ tí a to nísinmi níjọ́ tá a bá tó wípé in tí ń pè ní ká máa sọ èèbó wọ́n fẹ́ fi kó bá wa mùsùlùmí lábala kan ìjọ abátọ́ mọ̀ wípé ìsìláàmù lójú méjì ti ẹ̀ èdè lárúbáwá ni ó tún wá ní ìsìláàmù nù èèyàn sì lè fi èdè ikọ́ gbogbo tí ń kọ́nú ilé ayé tí ò ní mọ̀ nípa ìsìláàmù yọ wá ṣe déédéé ń gbé èbò náà nù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ ń bẹ ní China ní Japan tọ́ ọ bá pé what's your name yóò bu ẹ̀rìn ni kọ̀mọ́ kọ̀mọ́ tí wọ́n ń pè bẹ́ẹ̀ professor sì ni tí wọ́n bá sì yọ ọwọ́ rẹ̀ kó mi bàálù tì ń fò láyé ní ìsìn bàálù ò ní fún mọ̀ bí wọ́n bá yọ owó ẹ̀ kúrò nínú láptọ́pù láptọ́pù ò ní sẹ́bẹ́ kò sí mọ̀ nǹkan kan tí wọ́n ń pè ní kọ́ọ̀mù naam bẹ́ẹ̀ náà ni ń bẹ́ni lọ́dọ́wá lẹ́tọ́ pé kọ́ọ̀mù nǹkan kan nú èbò tí ó sì máa sọ fún yín pé báyé sí rírè báyé sí rírè lórí ma geography ìntọ́lọ̀ fúnnu lórí ìmọ̀ handasa ìntọ́lọ̀ fúnnu ala kulli hal ṣùgbọ́n wa mùsùlùmí èdè lárúbáwá yìí àrògbọ́n dá sí nítorí pé ó ní èdè ìbáadà wa ó ní èdè kí ni o ìbáadà wa bí wọlé sóyìn kágbà sílámù lónìí yọ kọ fatia ni kìí pé yọ wà tu séèbò tí máa ti ti ń pé kìnnìkan kọ́ máa pé ńgbà tó sú i talked to my leg mo bá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ tí ń dọ́gbọ́n yí má yorùbá fáwọn èbó náà tí wọ́n fi máa ń pé bákan ni i talked to my what to my leg mo bá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ náà ah, ó tó gbé tó yọ tó tó wo ló gbé yọ na'am àti ó ti clear báwọn ìntà fẹ́ gbọ́yé àti gbọ́yé pé bóòlù yẹn ṣe mọ̀ pé òòrùn ti yí àtàrí àbàbà wọ́n nípa à òòrùn kan rí òòrùn kátàrí ìtumọ̀ ní pé bẹ́ẹ̀ náà dúró ń bẹ̀ kò ní sóòjì ń bí kò ní sóòjì ń bí táìmù tí fi máa ṣe bá ń kése táìmù tó pọ̀ náà ó dé kábùdù sàmá yìí ní wọ́n sàmá ìdodo sàmá ó dà ní sàmá náà tó bá ti wá mọ́ọ́lá idha malat ash-shams wàdálákàt wàzágọt wàzálàt wàdáhàgọt ìlà jihati al-ghurub lọ sí ọ̀nà ibi tí ó ti lọ rè wọ̀ ojú ẹsẹ̀ ìyẹ̀tọ̀ yẹ̀yẹn òjì ọ̀ padà síbi títí yọ. ojú tá a bá wá lè rí níbi tá a gbé kalẹ̀ tó bá ti tó bá a ṣe sọ wọ́yìí zawalu ni ojí zawalu rẹ̀ táìmù tàbá wá fẹ́ mọ̀ pé sí àyílà ti lọ in ta fi ilẹ̀ tó jẹ́ o tàbá wá lè gbé gẹ̀rẹ̀ kalẹ̀ tá bá rí déédé òjì nǹkan tá tó wá fẹ́lẹ́ yìí náà kún tí òjì tọ́ padà lẹ́yìn ìgbà tó ti di pé òòrùn padà síbi tí ó ti wọ̀ òjì tá bá bá mi tóòrùn ti ń yọun òun máa gùn ni ìyàtọ̀ títí àárọ̀ ti ń dínkù bí ṣe wá ń gùn sí ń tọ́ba ti yé gùn tó déédéé ń ta àfilẹ̀ yìí bóyá ń ta àfilẹ̀ ọ̀gá láti bíi síbi àwa ròjì tó ṣe déédéé báyìí àti báyìí sí a wípé àsìkò zúrù ti lọ nìyẹn àti kó sínú àsìkò kíni o asiri kí ló jẹ́ a máa sọ bẹ́ẹ̀ torí pé ńgbà tí abdullahi bin abbas ń ṣàlàyé fún wa pé àlùsà sáà sọ pé amani jubril ní dalibayi ti marratayn jubril wàá kírun fún mi nídìí kàbá iná nílẹ̀ méjì fasọ́lá zúrọ̀ fil nígbà tí ó wà kí àìlà fún lálàkọ̀ọ́kọ́ ọwọ́ akífún hìnà zalati shams kí ló sọ mitla shirok kọdra shirok nígbà tó di pé òòrùn yí àtàrí tọ́wọ́ jẹ́ pé ìntaàrí nù òjíṣẹ́ déédéé tó lè wà ní ẹ̀yìn gìgísẹ́ èèyàn níbi awọ tí wọ́n bá yẹ sí bàtà tó bá jẹ́ òní kọ́fà lẹ́yìn sanda ibi gìgísẹ́ gangan wá wà tí awọ mú yìí tí wọ́n bá sí awọ gangan tá a nà báyìí sójú báyìí náà lọ tá a bá wá ní sójú báyìí lọ a jẹ́ wípé bí gìgísẹ̀ náà ò ṣe papọ̀ bẹ́ẹ̀ náà ni lílágbára oòrùn nílùú kọ̀ọ̀kan sí kejì bó ṣe súnmọ́ síbẹ̀ tó àti bí wọ́n ṣe jìnà sí hosù ti wáyé bẹ́ẹ̀ náà ni òjì tí ó bá fi èyí ó ṣe gùn náà ni ó ṣe kúrú ó ti clear bí òjì bá ti wá ń lọ tó ti ṣe déédé nǹkan tá a fi ilẹ̀ àti díẹ̀ tá a fi kún yìí tá a pè ní fayu zawal tí bá ti ń gùn lọ tí bá ti ń gùn lọ tó bá ti wá di pé ó dì lọ́pọ̀ méjì nǹkan yìí àti ntàlá yọ́lẹ̀ lẹ́ẹ̀kan tá a fi kún a pé àsìkò àlàásárì òun náà sì kíni o òun náà ti kásẹ̀ wọlé nù ṣùgbọ́n tá bá ní ó ti kásẹ̀ wọlé isfiraru tó wà nù hadithi bóòlá sì ṣe jámù pẹ̀lú hadithi ìyàwó aisha àti hadithi àbí hurairah wípé man adraka mina subuhi rọ́kẹ́àtàn qabla an tatula shams ẹ̀ ń bá bá àsùnbá àsáájú kóòrùn tó yọ̀tọ́ bí baraka kan bẹ̀ fàkọ̀dì adraka máa dá wa man adraka rak'atan min al-asr qabla an shams fàkọ̀dì adraka máa dá adraka al-asr ẹ̀ bẹ baraka kan kó tó di pé tóòrùn ọ̀bàṣá ti é wọ̀ nínú asiri ajẹ́kóse kí ni o ó ti bá àlàásárì tí ó bá sì léyàn báraka kan ìtumẹ̀ ní wípé ọba òdìdí raka tó nírùkú nù tó bá jẹ́ pé ń téèyàn bá tí òrùn báyìí wọ̀ máa yàn lọ ojú kéyìn ò forí balẹ̀ nìkan lọ asiri lọ́mọ lọ́nù a sì ń bọ̀ nígbà tábàdé bí asiri táwọn sọ̀sán sọ wípé máa ń fa tatu sọ̀lá tó la asiri faqad batala amalu ẹ̀ǹtí asiri bá bọ́mọ́lọ́ iṣẹ́ rẹ̀ bàjẹ́ o kí n tún máa bùtù lánàá yẹn àbọ̀m̀bẹ̀ ṣùgbọ́n bí tá ń lọ lẹ́nì ni wípé àwọn àfáà ọ̀rọ̀ méjì ni a ń sọ apá kan ní intanẹ̀bí ń sọ fún apẹ́ tí òrùn bá ti yàtàrí ká máa kírun lásìkò rẹ̀ ìlà lọ́sọ̀tàrà láìkì jù àwọn apá kan sọ pé no àlàálà wọn ò fi tú asọ̀látù àláwákùtì ha ìtumọ̀ àláwákìtì ha ni wípé látìgbà tó òrùn ti yàtàrí kápẹ́ bá fi kọ́tà tó wà ní ìsìn tẹ́ di bọ́yá bí five after four seven after four ní ìsìn kéèyàn ọ̀sá ti jẹ́ kí á sí rẹ̀ aláàdáríkàlì wákìtì kọ́sà ti bọ́sọ̀ kanú àwọn àsìkò bára kí n two thirty three thirty to four quarter to four ìbá bẹ̀rẹ̀ ń fọ́ gangan kọ́ra ṣọ́tìn rẹ̀ kọ́sà méjì ọwọ́ ìṣedéédé òjì tó fi lélẹ̀ àti fẹ́yù zawali tawilẹ̀ kan kọ́sà méjì ọwọ́ máa ń lọ a jẹ́ pé kọ̀dẹ̀ ádámà in tí ara ó ṣe kí ni o ti ṣe hmm, ibẹ̀ náà masáìlù wa mbembe bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá wọnú alukur'an àwa fẹ́ gbéyàwó láàrin méjèèjì wípé a fẹ́ mọ̀ sí ẹ̀sẹ̀ ń bẹ́ ń bi kéèyàn ò kí àìlà ní ìsìn kọ́ màmá ọmọọmọ kọ́ wa máa kí ń bi kọ́tà tó fọ́ ọkàlà bí ọkàìlà àsìkò rẹ̀ ló kí àbí ìsásìkò rẹ̀ àsìkò rẹ̀ àwọn àfáà ni à in tí ń bẹ̀rẹ̀ sàm léèrè tí ń sọ fún wa wípé ahabbul a'mali ila Allah abdullahi amali orísìí bí wọ́n ṣe ń bí léèrè wọn in tí ó jọ mọ́ wí báyìí fún wa ni wípé Allah ìhun lára àwọn oore tọ́lọ ni à tí n bá ti pé bi oore yín wà ní ibi ibi ibi ìfọ̀kànbalẹ̀ yín wà ní ẹ tètè sáré lọ́ọ̀bẹ lára rẹ̀ ní kíni o ò nìrún wa khususan anisisam gan fúnra rẹ̀ táìmù ní máa kírun ojú ẹsẹ̀ tírun bá ti wọlé o náà ni máa ṣe kíni o o náà ni máa kí i tàbá wá ní ayàwà bá ló dìdí nínú oore ìntí ẹni kásálá pàǹtì sáré lọ́ọ́bẹ̀ ààrẹ kásá wà foríjìn wasari'u ila maghfirati min rabbikum kásá ń pàtìtì lọ síbi hadith àbí malik al-ash'ari tààtúnjò ni na'am inna fil jannati ghurafa yura dhahiruha min batiniha wa batinuha min dhahiriha أعدها الله سبحانه وتعالى لمن لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام أنا كسر الله بليل نانو وصلى بالليل والناس نيام ṣùgbọ́n a wá rí àdíyìfì kan tó jẹ́ àmọ́ wípé tí wọ́n bá léèyàn tí ẹ̀yìn sálápá ń tètè lọ bí oore kan kò fẹ́ẹ̀ ṣe ń tó tó ìrun alọ́sọ̀tọ̀ pé wasta'inu bis-sabri was-salat wasta'inu bis-sabri nígbà gbogbo nǹkan díjú tán fún àbáni Israel tí nǹkan lè tán tí nǹkan lè tán kí náà ni ìrìṣàdù tálọ́sàsì láti sánmà ìrìṣàdù ni ìtọ́nisọ́nà pé à ṣe ẹ fẹ́ kí ìdùnnú kọ́ padà gbẹ̀yìn ìbànújẹ́ ìfún yín ẹ fẹ́ bọ́lọ́wọ́ ọ̀tá yín ẹ fẹ́ tán sórí ìyọ̀nú mi ẹ fẹ́ kí n fara dẹ̀yìn wa awuhaina ila musa wa akhiyi an tabawwa li qaumikuma bi misra buyuta waj'alu buyutakum qiblatan wa aqimus salah irun náà tó dá padà sí kí ní dá padà sí o irun náà erinu min alkitab wa min as-sunnah jaa fi al-musnad imam ahmad bi isnad sahih min hadith thawban mawla rasulillah sallallahu alaihi wasallam thawban nan san ba won sọ̀rọ̀ njokan an bi wa sọ fún wí pé hmm istaqimu wa lan hadithun ariyun bi tullab al-ilm an yahfadhu ẹnbàjẹ́ tó lábùlì ilmi ṣẹ́rí hadithi bọ́rọ̀ máa wà lórí yẹn gbogbo gbà torí pọ́ wà nù tí a sọ̀rọ̀ fìní jẹ́yìn o máa ṣiṣẹ́ tí ó sì ní fi pé òun rè ó ń sọ lọ ní istaqimu ẹ gbìyànjú ẹ lọ rè dúó déédé walan tuhsu bó ti ẹ̀ jẹ́ pé kọ̀sẹ́ ń tó lè ṣe bọ́lọ̀ ń ṣe ní ọ ṣe tí ọ wà sọ pọ́lọ̀ ọba yọ̀kẹ́ rẹ kò nù ṣẹ́ mi bí mo ṣe ṣe náà ni ó gbẹ́dàjẹ́ lé lórí istaqimu ìtumọ̀ ìṣàwùtánà bí ń sọnù kọ sọgbọ́n tẹ́ fẹ́ dá tẹ́ fìrì torí ó nì ní mi kọ́dà òṣàṣùwà ibi táwọn ti àbádé báyìí ní ìsìn mo ti ẹ̀wà aṣẹ lọ́mọ kò sí. afátúnsọ sí mi létí pé kọ́dà kẹ́ni kò sọ pé kò sí bọ́lọ̀ ń bá ti ẹ̀tún ṣe gbé ìdájọ́ gan tán àdìkọ́ ráàmà rẹ̀ mú sọ́wọ́ bó o ní ṣe mo ṣe tọ́ ọba tó wá gbé ìdájọ́ lórí ìwọ ìyàwó rẹ̀ pé tó kò sí ó ń tán láyé ní ìsìn yóò ẹnìkan ti bá ìbàdá àti ẹ̀dẹ́ bí wípé gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ̀ gbogbo nǹkan tí sàǹsẹ̀ ní ìsìn pátá ìsà ń bọ́ sínú yọ̀nú ọlọ́sùn àtàlá ni in tó sì tuntun mọ̀ rẹ̀ fún wa amsan ọlọ́run sọ fún wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir wà má ta akhar tó ń ti bẹ́ẹ̀ ìbára bí tó wá lékún gbogbo tó ti sẹ̀nú ẹ̀sẹ̀ rẹ mo ti parí fún ọ yìí tó tún máa sẹ̀nú ẹ̀sẹ̀ àṣetẹ́yìn ìjáde láyé kò sí ọgbọ́n tó fẹ́ dáa yóò máa ṣe yóò máa túbá náà yóò máa ṣe yóò máa túbá náà yóò máa ṣe yóò máa túbá yóò máa ṣe yóò máa túbá kí ni ìwà máa kó bá gbogbo wa náà láàrin ara wa naam àyè fi ààyè ìjà alẹ́ wípé lágbájá yìí ọmọ lè ṣe lóhun sì jẹ́ mistake àwọn tó jẹ́ pé èèyàn lókù tí wọ́n fi ń dájú ẹ̀sìn ní ìsìn kèsì Islam náà fi ń dájú àwọn èèyàn ma ṣùgbọ́n bí fẹ́ lọ tí wọ́n bá ní rọgbọ̀n sí kò lè lu jìbìtì kò lè jìbìtì náà ṣe ẹ̀mọ́ tó jọ́ dárùn gbọ̀n sí ṣe ìpé inú bàtọ̀ dásílẹ̀ àrùn àtọ́lọ́wọ́ bá ní bí sùkùsù yẹn bá lè lóòkè kò lè lu jìbìtì náà bí wọ́n bá ń wé láwá ní kò lè máa jẹ́ gbọ́mọgbọ́mọ náà Islamu ó ní ọsí àti kẹ̀kẹ̀yìn tó wá wo èrí ara wa bó ń kálukú bá sì gbára dúró wọ́n wí apá ẹlòmílò ní ẹ̀wò ó ti dábáyìí náà apá ọ̀tún gan tí mo kọ́ra gan mo ṣe bí wọ́n tó fún mi lówó gan ni tó lásìkò mi lẹ́gbàtẹ́ fi ń wí apá yẹn ọ̀kan náà mà ìyàdá lè kí ó lẹ́ níbì kan ọ̀kan náà kí o láwọn èèyàn bá rọ́bù bẹ̀ nígbàtí yéèdẹ̀yìn oṣù kan wọn bá ráwọn èèyàn máa kí ló dé wọ́n ní à wọ́n ṣe báwọn máa gbó oṣù ni ebe ilẹ̀ mọ̀ tẹ́ wà lọ́dọ̀ ọlọ́run tẹ́ ìbílẹ̀ mọ̀ kọ́ wa ń kéwú wọ́n fàtìkò lẹ́ni èmi náà mọ̀ fẹ́ ta àsìkò yẹn ni kí ló ẹ̀yẹ dúó déédéé ń tí wọ́n bára yíhun ẹ̀yin ẹsẹ́ bí wọ́n ṣe rán yín gbogbo àìrìn kò rí ọmọ mi wà làǹtòṣù ẹ méjì ìtọ́nù ẹ méjì ìbànújẹ́ sí yín ṣùgbọ́n o ẹnìkan ò máa dunú lórí ẹ̀ṣẹ̀ tí ń ṣe ojú kan nù tí bá sì tún ti ń tú bá padà kò ní máa sọmọ́ nìsọ pé ah nígbà tá à ń ṣe alayé ìṣẹ́wọ̀n ti gbogbo pàtí bá ti rántí nínú lọ́mọ bàjẹ́ ẹni tí rẹ̀ bá ń bàjẹ́ sóòlù ó tún máa wá sọ pé òun lálàyé 90 sẹ́yìn pé mùsíbà ní tójú wá ń kan lùi kéyìn ò tún wá gbódìdí prógámù kan kalẹ̀ èmi mo fẹ́ mo kọ̀ ẹ̀yin náà fẹ́ kọ̀ ẹ̀ máa wá gbọ́ wọ́n mọ̀ pé afẹ́ fi máa sọ abúta àti ṣerí nígbà tá à ń bẹ́ ń sàn góòde ẹ̀gbọ́n rédíò abẹ́ ẹ̀gbọ́n rédíò prógámù aláyé 70 ọlọ́run ṣàánú wa wọ́n lájọ́ kan sọ rẹ̀ àníbí ni wàhálà mú ibi táwa lọ nìyẹn anna khayra a'malikum as-salah ẹ lọ rẹ mọ̀ pé ń tọ́ lóore jù nínú gbogbo sẹ́tẹ̀ tí mo fi súnmọ́ lọ́ba sọ̀rọ̀ àtàrà jù ó nìran wala yuhafizu ala al-wudu'i illa mu'minun ẹ wà ní rẹ́ nìkan kọ́ máa sojú kòkòrò kọ́ máa sáwàlà lúwàlà gbogbo ògbà àfi kọ́ pé ìmánì ń bẹ lára àwọn bí wàá fi kéèyàn ọmọ wàlà lúwàlà gbogbo ògbà ja'alahu alamatan lil iman àpẹẹrẹ ìmánì ni àwọn ń sunbọ̀ tí ń bọ́ wá léèyàn fẹ́ kí sọ́bọ̀ ti n bá wa léyàn fe nǹkan mẹ́ta ni máa kóónú man hadar salat awwala waqtiha wanala asofal awwal wanala mujawaratal imam qad haza thalatha marotiba qad haza thalatha marotiba. ẹni tó bá jẹ́ pé àsìkò ìgbà tí irun bá bẹ̀rẹ̀ gbàngán ní máa kírun ẹ̀ lẹ́ẹ̀bà mọ́sálásí yóò sì tún bọ́ sáfù wájú yóò sì tún dúó lẹ́gbẹ̀ẹ́ tòsí ibi ìmáàmù wa sẹ̀gbẹ̀ sáfù wájú náà tó ń lẹ́ka ó ń tàn ó ti kó èèmọ̀ ńlá mẹ́ta ojú kanù ojú kejì wà mọ̀ ń já à almasjida awwal waqt ẹn bá wà masalasi gbàmtíru wọlé náà ló ti dé tí masalasi tó ti jókòó ṣùgbọ́n tí ó jókòó ọlọ́rẹ̀ jókòó sí bí sáfù kẹfà irú ẹni nǹkan méjì ti bọ́ fún orí kan mú yọ́ gbàládà pọ́ dé mọ́sálásí ní kíni o ọwá kírun ní àsìkò rẹ̀ gbàmtọ́ wọlé ṣùgbọ́n ọlá àti pé ó kírun sáfù wájú ẹwà ìmọ̀kan ọlá àti wípé ó wà tó sí ìmáàmù ojú mi èèyàn sì wà lè pẹ́dé ọba sì ráyè sáfù wájú ṣùgbọ́n bí tó ráyè sí kò súnmọ́ bí ìmáàmù wà létí báyìí tabitin bi ọ̀nà nǹkan méjì bọ́ fún orí kan mú ìdè lásìkò gram tí rùn wọlé fadl awal waqt kò ní ṣùgbọ́n ní kí ni o fadl sáfù wájú kò sì tún ní kí ni o ìsúnmọ́bí imamu wa ojú kanu ojú mi ó tètè dè gram báyìí ó sì bọ̀ sáfù wájú ṣùgbọ́n pé ah, sáláìkì kọ́sà máa rọ̀gùn wọn gbogbo gbà tó bá fẹ́ pé ah, torí ibi igun kóhun lè rọ̀gùn ọ́ oko méjì ọ̀sọ̀ kanù ọlá pé mo tètè wọ mọ́sálásí ò ní sáfù wájú ńkọ́ ìsúnmọ́bì máàmù wà ńkọ́ à ń súnbọ̀ ní o torí pé ibi tá ń lọ lẹ́nì gangan ni wípé kí ni tí ó dé tó fi jẹ́ pé a ní kí àìláàbọ̀ bá ṣe wọlé a wà máa kí bí 330 ń gbé àlọ gangan nù ṣùgbọ́n tá àbá ti mú tẹ̀kìdímù ìwá a ní gbọ́yé òun tiẹ̀ ilé ìlọ́lá báyìí ilé ìlọ́lá báyìí ilé ìlọ́lá báyìí mọ́sí aláwádé sáàlẹ̀ wá báyàn jàfẹ́ tọ́nù tí ọ̀bá mà ó tètè dèntòótọ́ lọ́bàlọ́jọ́ kùn sáfù ilé ẹ̀karùn-ún sí èyàn lè bá yàn jà fún nígbà tí wọ́n bá ṣe ikọ̀ mọ́tàn táwà ní afálùkún ẹwọ̀n mi afẹ́rù ẹwọ̀n bọ̀bí náà bàbá kúmọ̀ báyìí ẹwọ̀ àbábìláì ní oró jù ẹbọ́ sí tí èsì ìsètẹ̀gbẹ́ tí èsì tìkẹ̀kẹ̀ tí pé torí ìsìlámù ni sí lè ṣe bẹ́ẹ̀ èyàn lè ṣe àmbọ̀ òbí bọ́rọ̀ ẹ̀sìn ọ̀bọ̀rọ̀ ẹ̀rí ni ìyẹn ṣe kí ni o ìyẹn lè ṣe àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ni law ya'lamu an-nas min hadith abi hurairah radiyallahu anhu arda wal hadith rawi sahihain ma fi nida wa safi al-awwal kápá wọn yẹn bá ma ntí bẹ́ẹ̀ bi kéèyàn ọmọ pèrún ni táwọn bá máa ń tí ọlá tí ń bẹ́ ń bi kéèyàn máa pèrún àti oore tí ń bẹ́ ń bẹ̀ tọ́jẹ́ pé gbogbo ìgbà tí gbogbo wa bá dúró ń gbangba àlìkì àmọ́ báyìí ní gbogbo ìlànà bí n sọ wípé atúwàlù nọ́ọ̀sì ànákan àlùmọ́ àdìnnán àwọn tọrùn wọn gbójú làlíjẹ ní àlìkì àmọ́ àwọn ta ni o bẹ́ẹ̀ sì ni kọ́rún èèyàn ogun èébú ni ọ̀rọ̀rún ẹ̀ náà àwọn àfọwọ́ ni tẹ́sán ṣàlàyé fún wa ni wípé ìtumọ̀ gbogbo ọrụ ni pé wọ́n dùn ní mọ́kífò hisab wọ́n sì mọ gbogbo ibi tí wọ́n dè sí lálì jẹ náà báyìí ò tiẹ̀ ní mọ́ tí ń pin payà bèèlè ìbànújẹ́ bẹ́ẹ̀ wọ́n músẹ́ wọ́n mọ̀ sí àmì ń gbàrún músẹ́ ò pé mi bó jẹ́ pé náà ní náà wọ́n wọ́n kan mi ìbòde gbogbo wọn ni ó lòyún súnmúra kan mi gbogbo mú gbèsè ní ọfà tó ń dọ́nà ọwọ́ pé wọ́n ma àti bẹ̀ ni wọ́n ti mẹ́rin gbogbo tí lànà bí wá ṣe kìnnáyà rẹ̀ wípé atúwàlù náà ṣe àná kan yọmọ kìyàmàtì mẹ́rin alimu abinun law níbi sáfù eh, níbi kéyàn ọmọ ìpinnu ni wà sọ́fìlẹ̀ awọ́n ẹwà wo bá nàbí ṣe mẹ́rẹ́ gbọ́rọ̀ ọ̀kalẹ̀ kò sí nítorí gbé kalẹ̀ má báyìí nítorí nǹkan kankan sì lọ́fà wà máa ń yán tẹ́kù ánilẹ̀ hawa in huwa illa wahyu yuha ọlọ́run ní gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ani máa sọ kọ̀wá sẹ́ni tó ní kápẹ́ ìbámu tí mẹ́rin kí ọmọ àpẹrún àti tí ń bẹ ń bi sáfù alákọ̀ọ́kọ́ ṣé ẹ mọ̀ pé ìtumọ̀ ọ̀rọ̀ ìtumọ̀ wípé bí èèyàn bá ti ń gbọ́ sí ń pèrò báyìí mo bá ṣàrọ̀kọ́ mọ́ bọ̀ mọ́sálásí kéèyàn ò sì jà fún pé òun ọmọ pèrún oríire ńlá ní fún o wà sọ́fìlà awwal àti kéèyàn wà ní sáfù alákọ̀ọ́kọ́ thumma lam yajidu nùrọ̀yàmí la yajiduna illa an yastahimu alayhi lastahamu. Mm -hmm ṣùgbọ́n àwọn èèyàn wá rí wípé ọ̀nà àti débi kíní ọ̀rọ̀rùn àyàfi kí a ṣe competition lórí ẹ̀ wọ́n ń pè afẹ́ jẹ èmi náà fẹ́ jẹ èmi náà jẹ ìwọ́n náà jẹ ẹ̀kọ́ wọn ni kò burú tọba rí bá a ṣe sáwọn òfin àwọn ṣe o ìbò lẹ́fi sí bẹ́ẹ̀ fi àárín òrùn mọ̀mọ́ sọ́fà awọ́l náà sáfù awájú náà kápọ̀ nípa mọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni walaw ya'lamuna ma fi tahjir kápẹ́ wọn sì máa ti ń bẹ níbi kéèyàn tètè dé mọ́sálásí kó sì wà kí àyílà nígbà tó bá ṣẹ̀ wọlé ni. lastabaku ilayhi àwọn èèyàn ìbá máa fi ogun tí wọ́n ń ṣẹlẹ̀ pàpàpàpàpàpà wọn ìbá fẹ́ẹ̀ lè máa forí sanra wọn wọnú mọ́sálásí. ìbéèrè ọ̀wà wa wípé ọ̀rọ̀ yìí wọ́n fi pòwe èèmọ̀ tí bẹ́ẹ̀ bí sáfù wájú fún àní àbí wọ́n fi ń sọ fún àwí pé tá a bá ti gbọ́ ní ìdáhùn ká máa sa eré bọ̀ torí náà yìí tó wọ́n mi hadith àbí ìrọ̀ ìrọ̀ ìdá sẹ́mi tó lọ́kọ́ máa tafam ṣùlá sọ̀láti wà alaykum sẹ́gíńtà wàlẹ̀ wà kọ́ọ̀rọ̀ wàlà tó sẹ́yìn o tẹ́ ẹ bá ti gbọ́ tí bá ti pèrún ẹ má nìbọn fama adrọ́kùn fasọ́lù ìntẹ́ ni ẹ kí wà fàtàkùn fàkùdù ìntọ́ ọmọ yín lọ wà máa fasọ́lù ìntẹ́ ni ẹ kí ẹlòmí ẹ̀wọ̀ mọ́sálásí yọ́ bá máàmù lórí tashahud wọ́n pé ti gbẹ̀yìn ni wọ́n ti pẹ́ ń bẹ̀ àkàbàtẹ̀ tí bá máa yà ṣe jókòó lọ torí pé wọ́n jókòó lórí ẹsẹ̀ ti bi òsì ògìgísẹ̀ òsì torí pé kálukú ti gbédì sí orí ilẹ̀ lẹ́la ah, ìjókòó gbẹ̀yìn ni fúnra ni wọ́n máa sàsá fún mi ìjọ bọ́ra ṣe bí ẹgbẹ́ ìjẹrun ẹ bá ń pàjá mi láwà láyé náà sọ̀tọ̀ ẹ̀pà náà ẹ̀ka eh, kí wọ́n sókè náà tí wọ́n bá sì mọ̀ tí ń bẹ́ ń bi irun àìlá náà kí o tètè máa kí wọn ìbá máa tètè máa bọ̀ ń bẹ́ẹ̀ walaw ya'lamuna ma fil atama was subuhi la atawha wàláwù habuwa táwọn èèyàn bá sì mèmọ̀ tí ń bẹ́ bí irun ṣáì kí o tó ti wà kó sì kí ń jẹma àti irun àsùnbà náà ni kí o tó ti wà kó sì kí ń jẹma tó bá kànràn wípé wọn ò lè wà níbi tára nìyẹn dé àfi kọ́ jẹ́ pé wọn ọ̀rà kòrò ni wọn ìbá sì wà bẹ́ẹ̀ láti wọn ìbára kòrò wà mọ́sálásí habu ni alisa wa sọ̀rọ̀ didi báyìí àwọn wọn sọ pé wọn lè jà fún yàn tí ọba tún mẹ̀tọ́ rẹ̀ nípa pé kò sí àbòsí inú ẹ̀sìn yìí pé ìwọ yìí lọ tọ́sí sáà wájú máa bọ̀ ó tẹ̀lé ní tọ́tọ́ lọ́pẹ́dé ó tẹ̀lé ní tọ́lọ́ba lọ lẹ́yìn kí lè rí wa جاء في الصحيح عند الإمام مسلم رحمه الله تعالى أساس لي لي منكم ulul ahlami wa nuha àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n jó ńlá àkáyè nù yín àwọn ni wọ́n kọ́kọ́ tó ń sáfù wájú o ká tó máa tún àmì ìlú haza deidan umar ìyẹn lọ́pọ̀ ti pé umar rọ́jà tán àrùdọ́ tí wọ́n bá ti ṣe kọ́ mọ́tà báyìí yukọ́dìmọ̀ yóò umar wọn máa tún sáfù tó afẹ́ yìí máa lọ sí ẹ̀ṣẹ́ ẹ̀mà bọ̀ àwọn àfáà wa ni kí ló fà tí wọ́n fi ń jà sáàyè ń fún wọn wọn ni hadha amrun min ash-shari ẹ̀ńtọ́ lọ ń fẹ̀sìn rẹ̀ ní ń pàṣẹ yẹn pé lìyẹ̀lìyà ni minkum àtọ́tọ́ kí wọ́n kọ́kọ́ wà lẹ́yìn èmi gbàmbáyì torí irun lè dàrú nǹkan lè ṣẹlẹ̀ sí máàmù kọ́ máa jẹ́ pé gbogbo òun wa náà dàrú papọ̀ bánu àwọn mímọ̀ tí wọ́n jágbàlagbà tọrọ yé tí wọ́n ti mọ̀ tó àtòsí tọrọ ẹ̀sìn sí yìí dáadáa àwọn àbẹ̀rẹ̀ pé pé mọ́sálásí o lẹ́yìn ìmáàmù àwọn arúgbó ló túkù àtàwọn ọ̀dọ́ àtàmàwẹ̀rẹ̀ sáfù wa bóò láti tò báwọn naam tó bá wá jẹ́ pé àwọn arúgbó tí ń bẹ yìí àwọn ọ̀dọ́ àwọn makéwú a nù ọ sísá fún wájú ni àbíbò láṣẹṣe ṣùgbọ́n bí tá ń bọ̀ tí wọ́n fi láàlẹ̀ jàsáyè ń fún yàn kalmihrobil imam wa inta akhara fa maudi'uhu maudi'uhu nítorí pé ààyè bí a ti kírun náà ìmáàmù pẹ́dí ọ̀pẹ̀dé ǹjẹ́ nìkan máa bá a dù ìdá àwa débi tẹ̀fsíìrù òní sátìrì foundation báyìí àti káyọ̀tì di mọ́sálásí ọlá ti ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ò ṣe máa ǹjẹ́ ní kí wọ́n bá yàn jà fún nínú nínú ẹ̀tọ́ rẹ̀ tí ó mà anabi sallallahu alayhi wa sallam jaa hadithi abi hurayra wa min hadithi abi dharri wa min hadithi abi sa'id khudri radiyallahu ta'ala anhum ومن حديث خباب رضي الله عن الجميع أرسل صديق إذا اشتد الحر فأبردوا بالصلاة تبات ديويك أوباني عبارة تي أتقرر لغا فأبردوا بالصلاة ẹ̀yà lọ́yìnrún lára ẹ má tètè kí o irúurú wa ni jẹ́mọ̀ bí ẹ bá ti ẹ̀bí agan irúurú wo lápè zúrù nù zúkínú zúhúrú kí wá ni tí ó mú wa lápapọ̀ táàfi ní kí zúrù bí a ń ṣe sọ àlàyé ọ̀pọ̀lọpọ̀ ọlá ti ń bẹ fún kákírun bọ́sùgbọ̀n bá ti ń إذا اشتد الحر فأبردوا بالصلاة بالصلاة بام بين أتما عن gẹ́gbẹ́ sẹ́ pé an a máa túmọ̀ bá bá náà a máa túmọ̀ an kílẹ̀rì alọ́sọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ alukùránì wípé a'udhu billahi minash shaitani rajim wan najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiku anil hawa ay ma yantiku bil hawa àmbẹ̀n ìtumọ̀ bá ní máa yẹ ǹtẹ̀kú bílẹ̀ hawa ó sì bá ní sọ̀rọ̀ ní suratul furqan ó ní arrahmanu fas'al bihi khabira ayé fas'al anuhu khabira méjèèjì kílẹ̀ àbámu ọ̀dà fa abridu bó tiẹ̀ wá jẹ́ pé àti ẹ̀tọ́ kó rí rìwáyà míì tiẹ̀ mọ́mọ́ wá wá gangan fa abridu bi wá fa abridu wá ní sọ̀láti wá al-ibrad máa mọ́ ní al-ibrad ìbúrọ́dù náà ni ànàbí lò láti bí bárọ́dù oníyìnyín bárúdù oníkíní o òtútù tí wọ́n bá wá ní abúrọ̀dà fulanun abúrọ̀dà fulanun ọwá tútù fún gbígbóná tí ń ṣẹlẹ̀ gẹ́mẹ̀sẹ̀ sọ pé fulanun anjada ọwọ̀ najidu ọwọ̀ lùtá ń pè ní kíni o najidu falamma anjaro, nígbà ọwọ̀ Nàìjíríà ìmọ̀ yọ fíìlì látara kíni o látara okò ààyè kan tàbárakọ̀ sísí kan fa abúrìjú ọya ẹwà lọ ìrún lára fa abridu ani salati mas'ala wa de mas'ala àkọ́kọ́ ni wípé intanẹ̀bí wí amúrù lọ́wọ́ kọ̀mándì ni abridu ṣe amúrù halil wujub aw lil irishad aw lil istihbab ṣe intanẹ̀bí sọ yìí dandan tóorùn bá ti ní agbára sahih dárọjá oòrùn tí a ń ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́lọ́n fi sànú wá ń lu i tọ́jẹ́ wípé a sì mọ̀ lóore tó díẹ̀ lọ́mọ̀ lóore nù wa àwọn ìlú kan bẹ̀ tọ́jẹ́ pé déédéé in tí ọ̀bẹ̀ tó bí aago mọ́kànlá wọn láàárọ̀ nígbè pé wọ́n wọn dárọ́jà àrọ́rọ̀ bí òun ṣe ń ráìsì sí àti bí gbígbóná ṣe ń tó ó ti ní àwọn kankan náà ń tòótọ́ lápanupọ̀ lágbàáyé ó ti níbi tí pé tí dárọ́jà àrọ́rọ̀ bá ti yé débẹ̀ dandan ni wọ́n gbọ́dọ̀ kéde nínú ìlú ń pé kó ń kálukú ọmọ lọ lé rẹ̀ kọ́dà fi sẹ́lẹ̀ ṣùgbọ́n mi pé sùn díà jẹ́lu ẹ̀sìn tọ́ba bọ́nu Ramadan kọ́dà nígbàtẹ́ bẹ̀ẹ́ máa rí in tí ó fẹ́ máa tó bí 10:30 lẹ́mú kankan bá sáàsùn táǹkà ìbáfẹ́ máa ṣẹlẹ̀ ẹ ti máa gbọ́ pé láàrin bíi bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ kápẹ́ nàìjíríà báyìí bẹ́ẹ̀ port harcourt eh, eh, sokoto èkó kìnní kankankan ẹ ti máa gbọ́ pé èèyàn bíi mẹ́fà ti kú níbì kan èèyàn bíi márùn ti kú níbì kan wọ́n wà kéde wípé ayú ànásù wọ́n ní àyìn afútìrú ooo ó ń kálukú ọmọ tètè máa sínú o ǹjẹ́ agbọ́rù kéde báyìí lọ́dọ̀ tí a ṣe pé àníru wẹ́dà báwọn à ń sọ̀rọ̀ ń pa wẹ́dà àlú kan tó jẹ́ wípé òòrùn ti yọ láti bíi tó five nígbàtí èdè sẹ́fìn àárọ̀ kò sóńtọ́n tó tó bẹ́ẹ̀ tí ó pọ̀ ń ó se àlùwà látẹnu ẹ̀rọ ọwọ́ rẹ̀ ó bù dànù ni wàlẹ́ omi tí ó máa jáde níbi ten lẹ́nu ẹ̀rọ ẹ̀ máa fi tẹ̀bà sírẹ́tì ni tí ó sì ní mú bá tọ́bọ̀ wá di òru òru gbà oòrùn tó mú kúrò lọ́sàn kò sẹ́ni ó tó bẹ̀ tó lè fi ẹ̀yìn ẹ̀ lè gánà báyìí lóru fún oòrùn oòrùn títẹ̀ tó mú kúrò tó mú kù tí kí ni ògiri ti gbà sára bẹ́ẹ̀ bá wá ń jẹ ráìsì bọ́bá bọ́ọ̀lẹ̀ tọ́bẹ̀ tó bí ọgbọ̀n ṣẹ́jú wà lẹ́yìn yóò lè jùbà tẹ́ẹ̀ tí ì ṣe lọ láàmà sọ̀rọ̀ búrẹ́dì yóò ti dẹ̀gùn tó lè máa gún yàn lọ jẹma àwọn tí wọ́n bá ní gbàdífì ànàbíwà tá àkọ̀tá àlò tá ń pínra wáyẹ̀lẹ̀ lẹ́ẹ̀kí tá ń ṣe bó ṣe wùwá kí bí wọ́n ṣe lò náà tí ò sí náà bí wọ́n ṣe lò náà tí ò sí fánù kò sí èsì kò sí fíríjì o wá ní ah, gbogbo jẹ́rí wọn máa wí pàṣọ àbà gan ibi ń bẹnu ọtí wà kúrà ní bùsì àkúrà nítàn mi náà fi ẹjọ́ ẹ lọ ó fi jú dání lọ ó ní bẹnu ọsà àbí ti ń bẹnu ọgá tí ọmọ fati àká bọ́dẹ̀ how did the Quran ibi náà fi ẹjọ́ sàbí lọ lẹ́nu ẹ ju sàbí olójú lọ. naam ń bẹnu ọsà àbí ọ̀nà gan tí ò ní ju ìyàwó kan lọ ìyàwó mi ti pé méjì náà ebi kan ti ẹ̀yàn káàsì adé tí ń jọ ní ohun tí wọ́n ní èjì lóru bèlè pé ọ̀yàn náà fílà ń o mísì wákàtí mẹ́ta rí fún tàájúrú mi dàmí bẹ́ẹ̀ tí ń ti gbé látago kan àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ níbo ẹ wò bí wọ́n ṣe lò náà tọ́ba tó wá dìgbò òtútù náà aláwọn àyè kan ní Saudiya gẹ́bí Dammam bí àbáyé pọ́ǹgbòmẹ́ta o ń gbàgbé kẹ̀kẹ̀ inú ilé omi ó ti dì tó bá jẹ́ pé ń tí lásẹ̀ máa ń mú ni kò lè lu ọ̀sẹ̀ kan tí gìgísẹ̀ rẹ̀ máa gbàka ìjọba fi ka ha yóò dùn mẹ́ni súnmọ́ mi pé tí wọ́n bá ń gbangba ní gbàríwáyà wa هذا الذي جاء من حديث أنس بن مالك رضي الله عنه والحديث في الصحيح أني كنا إذا صلينا خلف رسول الله صلى الله عليه وسلم والله والله أمنكر لي النبي صلى الله عليه وسلم fanadọ̀wù fìyàbànà àwà tí a sọ wálẹ̀ wàsàjádìnà àlẹ́yìhá ìtìkọ́ alìhárì kò sẹ́ni ó tó bẹ̀ tí ó lè forí ẹ̀kan lẹ́lẹ́ báyìí a ma wá tí a sọ wájú a rẹ̀ gbọ́n forí kan bí a sọ yìí orí lè fẹ́ lè fọ́yàn sódì so à ń bọ̀rọ̀ bọ̀ ká fi wò pé ìtẹ́sọ̀ ìsàlàyé fún wa yìí fa abúrídù wa ní sọ́láàt ay àkìrúhà àtà tẹ́dìkùlù bí ha wọ́kta ilbard ẹ má kí àìláwo tó bá ti di wípé òòrùn bá mú kirikiri ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tó dé ni wípé Imam Shafi'i rahimahullah rahmatan wasi'a mú lọ́rọ̀ tánà tí a sáàmù sọ yìí in táwọn gbọ́yé ń bẹ̀ ni pé kòkó bẹ́ẹ̀nú o wọ́n ní kí lẹ́rí ibi inú lẹ́rí ò ti kírun kí ló fẹ́ máa lọ aláàárẹ̀ tí èsì pọ́fẹ́ wá mọ́sálásí wá kí jàmá kòkó nú o káwọn èèyàn ò kírun lásìkò rẹ̀ tó bá ti wọlé ni o wọ́n ní ẹ̀sìn bákan náà ẹ̀ ń tílé rẹ̀ tó bá jẹ́ pé ibi tá a ti fẹ́ kírun yìí nǹkan kankanlẹ̀ ti kó wa mọ́nú lẹ́yìn sùn mìnàlẹ́dínà yàǹtàbùnà masjidan min tí wọn ò sí inú ẹni tẹ́ pé wọn ó tìbi tó jìnà wà kírun wọn ò gbọ́dọ̀ lọ àìlà lára o wọn ò fi wá máa sọ wípé àwọn ọmọ kí lọ́wọ́ ìgbà tí òòrùn bá fẹ́ máa tí àrọ́ọ̀rọ̀ yẹn gbígbóná òòrùn bá fẹ́ máa lọọlẹ̀ sọ̀rọ̀ tí ìmáàmù sọ sórí bẹ́ẹ̀ àbí ó rí kò rí bẹ́ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni àbí kò rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ alhamdulillah rí wa ẹnìkan ló rí bẹ́ẹ̀ ẹnìkan ní ó rí bẹ́ẹ̀ kí lẹ̀ rí wa bàbá kúmọ́ pàì kí lẹ̀ rí tí ò fi rí bẹ́ẹ̀ inú masáàsí lẹ́ẹ̀ni wà ní kílẹ̀ ìjìnlẹ̀ nínú mọ́sáàsì tí wọ́n pọ̀ láti wá bí ṣe nínú mọ́sáàsì ò Allah akbar. Ah, ah. jama sani to tọjẹ dídùn tafa wi sani tọjẹ opposite yẹ e. tọjẹ dídùn rẹ naam

bàbá kejì náà tí wọ́n sọ̀rọ̀ abu abu maryam barakallahu fi sọ́kùnrin náà ti wà abu abdurrahman ẹfẹ́ sọ̀rọ̀ kan ẹ̀kẹ́ àfàlẹ̀ yá bi wọ́n ní ìdàkejì tí ṣe wù sọ ó nà fẹ́ ìdán ìtúbí kí n máa màmá sírú lẹ̀kùn báyìí lẹ̀ mo fẹ́ ká máa gbọ́ àwọn nǹkan kankan yé tí wọ́n bá ní àwọn àfáà sọ báyìí àfáà sọ báyìí ẹlòmí àwọn àmà pé ah, ànábì ti sọ̀rọ̀ kalẹ̀ ìwọ tún ní àwọn àfáà sọ báyìí láà ara àdúà àlùsà sàrám tó gbà òun náà ni àfáà kan sọ báyìí àfáà kan sọ báyìí nítorí pé láre màtánàbí lọ́lọ́run fò ní wípé ọlọ́run fún mi ní kí n sọ̀rọ̀ ẹyọ kan kọ́ka ìmọ̀ye tí màánú tí wọ́n mọ̀ tí mà àdúsọ̀sẹ̀ sọ pé nàdọ̀rọ̀ lọ́mùrù àwọn sẹ́mi àmàkọ́lá ti ha àdìhí fàwọ̀ àhà wà àdá àkàmà sẹ́mi àhà gbogbo ọmọnìyàn tó bá gbọ́dọ̀ tí mo bá yín sọ lónìí hajjatul wada kútùbà tí mo ń sọ yìí tó bá lè bá ń ha bí mo ṣe ń sọ yìí nínú ìwà mi fàyùbálìgì ṣáàhìdú alghaiba ẹni tí ń bẹ́ẹ̀ wá máa wẹ̀ tí ó wà á padà lọ́rọ̀ èkó ẹlòmíì tó ń tọ̀hún ó tún wà á lè fẹ̀ lójú jùlọ ẹgbọ́n tá nǹkan sọ nísìn wọ́n ní ẹnu àwọn àfáà wọ̀ ọ́ nígbẹ̀ Imam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní tọ́lọ̀ bá fẹ́ padà lè yéèyàn àfáà ní ọlọ́mú lọ́ta wọ́n sọ pé Allahumma níbi kọjá pé n tó kù nù tọ́sà ìtìbámbẹ́lọ́wọ́ tíá a lọ máa fi taná wọlé àfáà ni ń bo ni tí wọ́n tó bàjẹ́ dé wọ́n tẹ̀lé àwọn nǹkan ti lọ yóò lọ ẹgbọ́n wọn ni wọ́n fàdélébọ̀ ẹgbọ́n wọn ni wọ́n fàdélébọ̀ ìyàwó wọn sì ti pé ẹgbọ́n àwọn òsì wọ́n sì ń ṣe ń sì ń ṣe sí ẹ o ibi tá a ń bọ̀ lórí àlàmárì ni pé ẹgbọ́ ọ̀rọ̀ tí ìmọ̀ gbé kalẹ̀ ojú kanù àti ìfẹ́ pé orí bí àbí orí bẹ́ o ẹmù lọ àwọn kan nílá wọ́n ni dánà bí ìsọ fà ń bẹ̀ ní wípé ajílù ẹ tètè kírun o ah. a ní kí lẹ́yìn gbọ́yé mẹ́ wọ́n ni tí ń sọ ní wípé abúrìdú ẹ tètè kí àìlà kó tó di wípé òórùn ó tún máa lé sí àwọn àbẹ̀rẹ̀ wípé gbólóǹtẹ̀ wí ìjáde sì dálé lórí àbí ọ̀rẹ́ lórí wọ́n ní tán àgbọ́yé ń bẹ̀ ni pé àtàjíìlù ni kátìtì sí kíni o kátì kírun a wà ní kò burú ìparí àdífì ó ti wá jẹ́ ọ̀rọ̀ yìí kulẹ̀ o kí ni ìparí àdífì nítorí wípé tẹ́ ẹ bá ti ń rí gbígbóná oòrùn tí bá ti ń jara lọ jánàmọ́nì mẹ́ta nígbàtí ń kò lọ a ń bọ́ ń bí eléyìn wọn náà a padà síbi àdísì àbí ìrọ̀ ìrọ̀ ìṣtákàtì náà ìlà ọ̀rọ̀ bí ha iná kégbàjáde lọ́lọ́ bọ́lọ̀ ọba rẹ̀ njọ́ kan wípé ya Rabb hákàlà bá dì bá ọ̀dọ̀ ara mi mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ bí ń pa mi ara nìmi mi rí nǹkan yẹ hákàlà bá dì بعض fa'adhan li bá ń wá tí wọ́n máa jẹná ọ́n tọ́ ọ̀sàdé ń pè wọ́n jẹná ayé náà ní tí ìparẹ́ ní ọ́n tó rìn káàkiri orí ilẹ̀ ní ọ́n bí sí ní se ń jíwòlù ní ọjọ́ ogbó ẹ̀ gbogbo a ní báyìí ní ìsìtúrí ọlọ́run ebi ń pè mí ara ní mí fa'adina laha bi nafasaini nafasin fi shita'i wa nafasin fi soifi ọlọ́run wa ní dáná bọ́ yọ̀ǹda fún ọ máa wá mí bóòdè nígbẹ̀rún bọ́ba ti mú bèrè ńgbẹ̀rún ìmìbóòdè rẹun kọ́ máa jẹ́ bí ìgbà téèyàn ráàyè túyàn lẹ̀ káàró lè dèwọ́ náà bọ́ba ti amíbóòdè gbígbóná ní ọ̀wà àgbáyé kan mo tún yọ̀ǹda fún ọ́n gbóòjò máa mí bóde bọ́ba mí bóde ńgbà náà àrọ́ díọ̀ kó o tún fi kó o tún fi kó o tún fi gbáradì kó o tún fi bọ̀ọ̀ pò gbogbo àtutù wá sí i ìgbà ọba tutù àtutù bòódì lára wọn omi ayé nù wọn máa bá yí kí n náà máa jẹ́ bí ìpàpánu fún ọ kó tó di pásìkò ó tò máa fi rẹ̀ ń gbẹ́ ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa dákun ìmánì wa májọ jẹ́ pínu mọ́sáàsì kan ní ọmọ wọ́n lájọ kóso rẹ̀ anábì sallallahu alaihi wasallama ó ní ká bẹ̀rù náà kọ́dà kọjẹ́ pé ìran èso tí wọ́n bá làbáyì tí ó pín méjì báyìí ìlàjì ń bẹ́ẹ̀ lè yóò máa ṣe sàárà ká bẹ̀rù ẹ̀ ká máa wọ́n sọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ní gbogbo ọ̀nà kọ́dà kéèyàn ọmọ làgbára àti ṣe sàárà kankan ju pé kọ́rọ́ mi lu omi ẹran tí wọ́n fẹ́ fi ṣe bẹ̀ lọ kó bóyàn lómi ẹran ọlọ́run ṣàánú wa o ولن سانو واو جاء في السنن sunan وقد جاء في المسند امام احمد وفي سنن امام الترمذي وعند امام ابي ابي داود من حديث ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول باسناد حسن قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم بافضل من درجه الصيام والصلاه والصدقه سين سون كاكا فوين تباسي لما سين كاي táìmù tẹ́ ẹ bá ń ṣe lọ ó lóore fújú kẹ́ pé ẹ̀ ń fi táìmù yẹn náà fìlà lọ táìmù tẹ́ ẹ bá ń ṣe nǹkan yẹn lọ ó lóore fújú kẹ́ sọ pé ẹ̀ ń gbá àwẹ̀ ń táìmù lọ pé àwẹ̀ tí mo gbà ní òjé lé ṣiṣẹ́ yìí mọ́ gbá àwẹ̀ kó fi ṣiṣẹ́ nǹkan ni ló lóore jù kọ́ra mo sì fẹ́ tọrẹ o ọ̀wà aráyè tọrẹ ń táìmù in tó ń ṣe lọ ni tí mo fẹ́ sọ yìí in ló ń ṣe lọ́tí qalu bala ya rasulallah ọ oh, ya sọ fún wa ànàbì ní islahu dhatil bayni kéèyàn ọmọ ṣàtúnṣe láàrin a mùsùlùmí kọ́rọ̀ wọn má dàrú kọ́rọ̀ wọn má bàjẹ́ fa inna fasada dhatil bayni hiya al-haliqa ẹwà ohun tá a gbé lọ lónìí ní tíya gbogbo ẹni tí ìpín tí a máa wà lẹ́mìí ẹni pé káàrin mùsùlùmí sá máa dàrú káàrọ̀ sá máa ní a mùsùlùmí ìmáàmù àti àwọn mamumun wọ́n sàgbàra wọn yé kùsásù àtàwọn ẹlẹ́à rẹ̀ wọ́n gbára tí èsì ìṣe ti torí sí àárí mi torí tọ́lá sàsàrà mi káàrin ọ̀rẹ́ méjì kọmọdárù káàrin gúnbí àti gúnbí kọmọdárù ìṣẹ́ tó kò fi wá ṣúwúrọ̀ kò fi wó kọ kò fi wá kankan àfi fojú rọ́mà sọ̀tàlá ànàbì ni téèyàn bá bísì pẹ̀lú nǹkan tẹ́gbà wà lẹ́yìn bá ti ẹ̀gbà wẹ̀ lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ tá a lọ yanjú ìní agbára ah ẹjọ́ tá a wá rò mẹ́un ṣùgbọ́n alhamdulillah ọlọ́run sá padà bá ní àníbí lọ́mọ lóore fún tọ̀ o tàbí kí wọ́n á báyàn tó tí nǹkan dàrú bá ń tọ́ wá déjú mọ́nu léńtì ẹ̀ kí ni ṣe ìwọ̀n yẹn náà fílà pé àwọn ní àmọ́ tí ń but nukhayyiruna ba'da as-salat